àwọn òṣìṣẹ́ ń béèrè ọ̀rọ̀ pé à ń fi sówó oṣù àpapọ̀ ẹ jẹ́ kí nàìjíríà ó ṣe tọ́nu láti sọ fáwọn òyìnbó àwọn IMF àwọn World Bank pé a fẹ́ tùlù wa ṣe láyè ara wa kò dẹ̀ sówó ta lè fún òṣìṣẹ́ ńlẹ̀ yìí àbí ta lè fáwọn òyìn wa tó máa tó ń ná nígbà tá a bá ń gbé tá bá ń ba náírà jẹ lójoojúmọ́ torí a wá ná dọ́là ń sìn kò lè gbúdọ̀ rí lábẹ́ òfin láti gbé ìjọba sẹ́ńdà tàfi gbé sẹ́ńdà bàǹkì lẹ̀ ìyẹn ilé ìkówó ilé owó nàìjíríà ìyẹn central bank kò sáyè láti máa ná dọ́là náà ó lòdì sófin torí náà ẹ jẹ́ ká gbàgbé dọ́là ká máa ná náírà á gbé náírà lárugẹ láì jẹ́ bá a ṣe lẹ́yìn kò sí bá ti lè mọ bí tá a lọ gbogbo nǹkan tíjọba ń ṣe ń sìn àbíwé àgbọ̀dẹ̀ kókó kó ní ilé sí nítorí eléyìí à ń sọ fún ìjọba lónìí ẹ jẹ́ ká túbọ̀ wá sí gẹ́gẹ́ bí àwọn ọ̀gá ti ń fẹ́ òun ṣe bí àwọn imf àti world bank ti ń fẹ́ eléyìí á ti wọ̀ yẹ kí òṣèlú wa kàn ń lò